وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب من أهل الكتاب ما وجدوا فاعتذروا يا ولا ká ẹ̀sọ́ pé pàtàkì ọmọ pẹ̀lẹ́ ọlọ́gbà ọjọ́ yìí lọ́jọ́ ọ̀la. ọlọ́run ọba ọba tó láàrin yá tó ṣe ní ọ̀rùn fún wa láti máa rẹ̀ ọ̀rọ̀ ìlú náà bá dé ọlọ́run yá nípa yẹ ọlọ́run ọlá adé tó kéré bàbá tó kọ́ fún ìta májọba adájú ìwádìí ọ̀gbẹ́ dáadáa yóò ká lórí bẹ́ẹ̀ ọlọ́run bá ní sàbẹ́ta yìí láàyè nígbà tá a ti sọ olóògùn sọ̀rọ̀ ọ̀la nù abẹ́rẹ́ sọ nǹkan bí mélòó nípa rẹ̀ ìjà bí mára bí ìjọba. dáa lágbára ọlọ́run ọba ọba tó láàárẹ̀ já àdípadà tẹ́sí mọ́ iwájú láàmà lọ lónìí àwọn a máa ń mú àwọn ááyà tòun pọ̀ náà a máa wá mú ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ tẹ́lẹ̀ àwọn tó là kán bẹ̀rẹ̀ sínú àpọ̀ta àyùmọ̀tàbíhà làwọn àwọn àmọ́ tẹ́lẹ̀ mọ́ àyùmọ̀tàbíhà àwọn làwọn tó rà lóṣèlú pé ọ̀rọ̀ ìṣàkóso gbọ́dọ̀ lọ́bẹ̀. níbo ní ọlọ́run ti àkọ́mọ́ ìwá níbi máa rí òṣèṣe wá ní sàbàtà ìdáyì máa rí ìgbàláwa. síwájú eléyìí tá a bá ń tó lásòkè sàbàtà bí ìgbẹ́sẹ̀ tó lọ́sẹ̀ ìdáyì máa rí ìgbàláwa ti gbàláwa. tá kúrò rí bọ́ọ̀ lọ sọ́ọ̀kì sọ̀gbọ́n ayélujára máa fi sàmára wà máa fi arúgbó ọ̀dọ́ ṣùgbọ́n wọn bá kó mẹ́ta ń lò ó nínú à ó lè ní bá ní òye láàyè. máa fi sàmára wà ní wà máa fi ìyẹn jẹ́ sí ìmúlọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni àdúrà ẹ̀kọ́ bọ́ bá dúkúrò ń bẹ̀ sọ ọmọ nígbà lẹ́yìn rẹ́ díẹ̀ tọ́wá dé kàbọ́ mú nígbà tí o lè láyé nínú ọ̀nà bá mi. o lè wá ní bẹ́ẹ̀. àwọn àdúrà yẹn tẹ́lá wọn lè ta kà yẹn bí èyí máa nínú bí èyí ìmùlọ́ yóò lọ lójú kan náà wà. Subhanallah. Ẹ̀sùn ọ̀. torí èké lóko ń tó yàtọ̀ ndọla nínú ńlọ́lọ́ ń dá nígbà tó máa bọ́ lọ́wọ́ àwọn tó rà kùránì wá ń bẹ́ẹ̀ lọ kàkálẹ̀ yẹn tọ́nà ọba bẹ̀rẹ̀ wọn pẹ̀lú àpọ̀mọ́ fún torí náà tá a dọ̀dọ̀ kí náà kúrò ìlú ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض وهو Ọlọ́run ọba tó láàárẹ̀ já ó ní sàmùsáhà ìlànà máa ń sàmáwáàdì ọ̀rọ̀ ní gbogbo ní ìgbẹ́jú ọmọ sámà. Wà máa ń fi àrùn

àwọn àti bẹ́ẹ̀ lónìí níbi tí wọ́n ti padà àbí wọ́n ti ṣe padà wọ́n ń sàkọ̀ mọ́ sọ̀rọ̀ wọ́n á fi sàkọ̀ mọ́ sọ̀rọ̀ wọ́n fi máa sàkọ̀ mọ́ sọ̀rọ̀ sáàdó yẹ gbọ́dọ̀ kí n bẹ sábà ti dúró bẹ̀rẹ̀. والعرض ومن فيهم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا wọn lẹ́sẹẹsẹ. Yorùbá ti ọ̀la mẹ́ta bẹ̀rẹ̀ wá sí sábẹ̀ wà ìlànà. Àyà ń rìn, àlàyé ni wọ́n yàtọ̀ náà. Ẹ̀rì tí àyà ilé ìta ti bẹ̀rẹ̀ lọ́dún àṣírí. Ní ìwé sọ̀rọ̀ láṣìírí náà nígbà pọ̀ wà bẹ̀rẹ̀. Nínú ọ̀nà ọ̀la. Oríṣà máa àlìláàyè máa dùn sànà wà pẹ̀lú.

nípa àtọ́miyé lọ́rọ̀ wá ń sọ bẹ́ẹ̀ ní ṣe ìsáfíìsì. láwùjọ máa fi sàmà ìsáfíìsì sàmà wáàtì sábẹ̀ sàmà wáàtì sábẹ̀ wàlúwàlú wà máa wà ní jẹ́ kí n ṣàlùbáṣí ó ń lọ bá nọ́mbà kan sábẹ́ ọláwù sàmáwá lù sábẹ́ ẹ̀rọ tó wà. ọlọ́run bá ní àtàmáwá lù sábẹ́ sọ́mà níbi níta. wàlí àrùnù ilẹ̀ méjèèjì ó náà sàkóso. wà máa ń fi ń nà gbogbo tí ń bẹ nínú.

ọlọ́run ní wà ìwé ń ṣẹ́yìn kò sí kankan ọlọ́run ní kò sí kankan ìlà yorùbá gbé àrùn wọlé àyàtọ̀ kọjá bèèrè náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ní a ولكن لا تفضلون تسبيحهم عليه سليمان عليه والسلام من ní ọ̀dá ní agbára ọwọ́ àwọn èèyàn yìí lọ́yẹ̀ tẹ̀lé mi dálẹ̀ já lọ ilẹ̀ pápá ìjà lórí pápá tí ó tilẹ̀ já lọ bá bá ti lọ nígbà tí a jẹ́ ilé ìgbìmọ̀ bá ń lọ bá àti ìmọ̀ lọ yìí ẹni tí wọ́n ti ń lọ lójú ọ̀nà àwọn ìṣẹ̀lẹ̀ máa ń bá fún ẹni ojú ọ̀rọ̀ ìjà mọ̀ padà rí kí ló dá ọ̀sùn padà rí olóògbé ọ̀rọ̀ ó ní ìjẹ́ yìí ti tẹ̀sẹ̀ ń lọ sí àdúrà yìí mo rí àwọn ìdè náà ìlànà bá a lọ òun ń tiẹ̀ ó ti tiẹ̀ nílẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì wá ara bí sọ́nà sí èdè ọlọ́run bá fún mi. wàá yẹ ṣe ìgbà ìlà yúgà ti lóde àmì wà láàyè náà tẹ̀síwọ́rún tẹ̀síwọ́rún. ọlọ́ni wàá yẹ ṣe sí ń ọwọ́ lélẹ̀ ọwọ́ rẹ̀ rẹ̀ tí wọ́n á ní lára wọn bọ́lọ̀ wọn bá tó ọlọ́run bá tó ní kalẹ̀ àwọn ọ̀rọ̀ wọn yẹn àlè sọ àlè rí lẹ́yìn ọlọ́run bá ní lọ́mọ àmà lọ́lọ́run ní wà láàbí ńlá. ẹ̀sọ́ òun ẹgbẹ́ mi àwọn. báwo ni ìyàwó máa fi wọn kò lè kò lè. wọ́n ti ń ṣàkóso máa ń kò já màmú ṣàkóso fìlà orí rẹ̀ fìlà bá dé lórí ìtàkùn àwọn ọ̀rọ̀. Wẹ̀lá ti la. Ọmọ ẹ̀dẹ́ yẹn ló yà kọ̀rọ̀ ìdí ọ̀pẹ. Àlàmúta Anna wàlílá yẹ kí ló máa ń sàmà wá jẹ ọmọ ìlà òkú ní dáàbà. Wàlí màlá yóò dájú wà ń lá yẹ sẹ́yìn ìrò náà. Bàbá yóò máa fi bàbá yà ẹ̀. Láti ṣe ìmọ̀ bí máàlì mò ń sọ. Rárá. Wàyí dáadé yẹ́ ní ìwọ̀n ní ìtàrà wá sí wà lẹ́yìn ìyá òmìnira. Wọ́n náà bá ń ká tó kẹ́rẹ̀, àwọn aláwọ̀ yàrá òmìnira máa ń kọ́ láti ọ̀pọ̀ àwọn òmìnira. nínú gbogbo àwọn táwọn lẹ́ńdí ọlọ́ni àwọn alámúyàrá òbílá máa kọ́ra ọlọ́run ní ṣáyé ọlọ́ni táwọn ọmọ ìdè ìlú rí àwọn nǹkan tọ́lọ́run bá dà ní ó ṣe pé yàtọ̀ àpáyé yàtọ̀ ìlà àdùnnú àti ìyàtọ̀ wáṣàmáàlì ọlọ́ni rìláàlì òjijì àwọn nǹkan tọ́lọ́run dà àwọn ẹni àwọn àwọn ẹyẹ kù àdúgbò ẹ̀kọ́ ọlọ́run ní wọ́n tẹ̀lé ní ìyẹn ihe dúró wọn ló fọlọ́. àjọ ti ṣe ọlọ́run ní wọ́n ti ń tẹ́tọ́ sí bí àwọn adúlé ń fẹ́ báyìí bí wọ́n ń fẹ́ báyìí àwọn ọmọ ẹ̀dẹ́ẹ̀lì ìntààrí ọ̀run dáàmà ọkọ̀ tí ń tààrí àti dáàmà lọ. ìgbà ọlọ́run lọ bá tọ́lá ga tí ń sọ̀rọ̀ bó ti pa pé náà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ وعيون وبرع ومقاصد كريم ونماذج كانوا فيها كذلك وأورثناها قومنا فما بكت عليهم السماء والأرض وما كانوا قال أخرجناهم من جنات فرعون àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọgbà gbádùn wọn ìlú gbádùn ọ̀rọ̀ ní ayé wọn fún bẹ́ẹ̀ wà àwọn obìnrin àwọn sára rẹ̀ balẹ̀ ìlú lọ́jà ọlọ́lá ní wọn fún bẹ́ẹ̀ wà kò mọ̀ ní gbogbo sẹ́ni wọ́n ti ayé wọn sí gbogbo pọ́tẹ́ ọ̀rọ̀ ọmọ àdìgún òmùgbò yọ wọn lé wọn sá lọ yorùbá dọ́bi yẹ wà kò mọ̀ ní pẹ́tẹ́ ọ̀rọ̀ wọn àmú ìdàgbà bẹ́ẹ̀ ló dáwọn abúlé káwọn padà lè gbogbo iṣẹ́ tí ti wàhálà láyé owó wọn ọrọ wọn ìgbà àmì àwọn máa kọ́ ní àwọn ilé yìí téèyàn ọwọ́ bẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ilétọ́ wà ilétọ́ lọ́mọ ẹ̀sẹ̀ ilétọ́ ibi tí tún bá fẹ́ wọ bẹ̀ ó ní à ẹni bá wà ní lọ́lẹ̀ ẹ̀sìn yìí yóò mú mi ẹni tí yóò mú wà lọ́lẹ̀ ẹ̀sìn yìí mú mi ìgbà bá wà ní lọ́lẹ̀ ẹ̀sìn yóò mú mi bẹ̀. àwọn àdìgbà ń bẹ ẹjẹ́ bá sọ bá wọn ní lọ́lẹ̀ ẹ̀sìn yìí ó láàfin ní ìdílé yàrá lọ́lẹ̀ ẹ̀sìn àwọn bẹ̀rẹ̀ ọlọ́dún wa máa kọ́ mi àwọn àbùdé tẹ̀lé ìbùdó bí anáwó ìgbé tó lápàlẹ́ tó lọ́wọ́ tó wàlámà sí ọlọ́ni bẹ́ẹ̀ ni àwọn tí ń gbá ní máa yẹ ìpọ̀ra àwọn àgbádùn tí wọ́n ń gbá nínú wọn fi ń dùn kí ẹ̀ ní gbọmọ nàìjíríà tó ti lù tẹ̀lé tí ó fi kù iwu. tí a ń dọ̀nù àwọ̀ yìí. lọ́jọ́ pé nínú ọ̀gbà mi sí ara àdúgbò làwọn fún mi. wà náà mà sí. ọ̀dọ̀ mi kà bá lìkà wà áwọ̀ ṣìnà ọ̀hún ọ̀hún ọ̀rí ọlọ́run nítorí bí àwa la ní àdúgbò fún ẹ̀ báwọn ìgbà. àfàwọn gbogbo nǹkan bẹ́ẹ̀lẹ́ àbí bẹ́ẹ̀lẹ́ aṣọ bẹ́ẹ̀lẹ́ owó bẹ́ẹ̀lẹ́ bóòlù bẹ́ẹ̀lẹ́ wọn náà wọn lọ ọjà fún wọn fẹ́ pẹ̀lú lọ wọn padà ní. àwa ní àwọn jáde lo gbogbo nǹkan tá a fún wọn sọ́nà wọn wọn ọdún àgbà lọ wọn àgbà bẹ̀rẹ̀. ibi tí mo wá ń lọ

nígbà tí ìyẹn láyé ayé nígbà tí máa ń jókòó sí bí sábà máa ń tèmọ̀ àjà àbẹ̀ sẹ́yìn ní ọ̀gá súnmọ́ sí láyé àti lọ́sùn wọn. lórí pé kùránì tí máa kà á bẹ̀ ìrántí ọlọ́pàá tí máa ń ṣe inú òun náà ń sáàbì òun náà ń yá ayò láti yóò wá rí inú ìṣẹ̀lẹ̀ wọn ní pọ́ọ̀tù lójúmọ́. ebi tí bẹ̀rẹ̀ máa dàgbò gé lọ sámà àwọn àyè ibi títẹ̀ rẹ̀ ń gbà nígbà tí iṣẹ́ tí máa ń wá láti ààyè ni ò bá gòkè lọ́mọ sọ́mọ lórí mọ̀ sọ́mọ yìí. wọ́n bá sọ ìwọ̀n ní ọ̀bá sáyẹ́nsì lórí ìròyìn gbọ́dọ̀ dàrú ọba sáyẹ́nsì tàbáhárí láàyè tàbáhárí láàyè gbọ́dọ̀ parapa. tí ọ̀bà kan. Sàbáhàrí láàyè ìṣàkọ̀ máa bọ́lọ̀ ọ̀run máa ń ìṣà máa wá ìwà máa ń ìṣẹ̀ àrùn ìgbẹ́ ní màmá. Èmi ìgbẹ́ ńlẹ̀ àwọn ọmọ ìdí ìjẹ́lá tó yà pọ̀lọ̀ sọ̀rọ̀ yà. Tọ́lá àmọ̀ ara wa awala awala wa awala muto to ya muto rọpọtọ ọdún ló kún sí ìyẹn ló kún yẹ kó máa ṣe وهو العليم الحكيم وهو العليم الحكيم أرى وهو هم رابا بطلع رجا هم العزيز ọba alágbára ọlọ́run ọba tọ́lá ẹja ọ̀là àdìrú ọlọ́run ọba tí ò sí ìgbà ẹ̀ka ẹ̀là àdìrú ọba tí ò sí ìgbà ẹ̀ka. ẹ̀gbọ́n mi yẹ kò sí nǹkan pa àti ká ọba ọba látara agbára tó ní ọ̀sẹ̀ni tí ọmọ ọlọ́run ló fi ọmọ ọlọ́run tó ní ẹ̀kọ́ rẹ̀ tí ò ní bọ̀rọ̀ rẹ̀ tí ò ní wùdí ìyẹn lọ́ba tó ti ọlọ́run làákọ́kọ́ mà òun ti ń gbé àgbọ̀dọ̀ kọ́kọ́ bí lọ́lẹ̀ láyé kí ni ti bá àráyé gbé bẹ́ẹ̀ bá ọba ọba tó já gbogbo tó yàn náà jọ́nà ọdún àti kíkẹ́ ẹ̀ ní ìwà pẹ̀lú ìmọ̀ tààrọ̀ sí ìdàpọ̀ yìí jọ́nà ọjọ́ ọ̀nà ó mọ̀ pé ó ń ní ní ẹ bá là wọn ẹ bá kú wọn lọ́tọ̀ ọ̀tọ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ bọ̀ bá jẹ́ sí òní ní èrè àti àbùdókò ẹ̀mí sí àdìjọ́nà ní àdìjọ́nà ní kí wọ́n bá ń gbà ọ̀nà ọ̀rọ̀ fún ìyàwó akára ọ̀rọ̀ ìjọba ẹ̀ ẹ̀ dá mi lóhùn kéèkì wọ̀ yọ́ ju ní wọn lọ sàbáhà lílá máa ń sàmáwá sí سماء الأرض وهو العزيز الحكيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم اللهم بارك العزيز ọba alágbára ọba abẹ́yẹ alìhàndí ọba tó ṣe wípé bó ti ẹ̀ fún àwọn ẹ̀dá rẹ̀ lọ́nà ọlọ́mọdé lọ́nà tiẹ̀. ọba adájọ́ yìí bóńbá wa adájọ́ lọ́kọ̀ọ́dúnrún ẹyọ ní ẹ̀fọ́ kiri jù náà ń dájọ́ ẹ̀rọ àwọn àrà ń dájọ́ ti bá bẹ̀rẹ̀ òjò ẹni ọba ẹ̀dá náà fún mi

ọba bá wọn kọ́ ó lè fi ebe ṣe pẹ̀lú ìjẹ́ yìí ó sọ èdè tó yìí. tọ́ba wù ó lè kọ̀m̀pútẹ̀ tọ́ba tó wá kọ̀m̀pútẹ̀ náà àwa ní àwọn kan ẹ̀jẹ̀ tó ti ọba ọba tó láàrẹ́ ká tí ò ní ẹran òní lẹ́wọ̀n tó ní ẹbí lọ́wọ́. tí wọ́n máa ń fádọ̀ ní iná ti jẹ́wọ́ ẹ fádọ̀ rẹ̀ kán lọ sí ọwọ́ rẹ̀ papọ̀ ní ìbò bẹ́ẹ̀ ni bá ti àdánwò wọn á tẹ́ńtẹ́ ìdẹ̀rù lágbègbè twenty four years ìgbésí ìjọba àgbọ̀dù ti àwọn èèyàn ní ìgbìmọ̀ ní ìṣẹ̀lẹ̀ ìgbìmọ̀ kan lẹ́yìn ọ̀pá kí wọ́n lọ bẹ̀rẹ̀ ìgbà yìí òmìnira ọba tó mọ́tán lọ́wọ́ yàtọ̀ sáwọn òbí rádaràdá àwọn òbí lédè rẹ̀ dé àwọn òbí láwọn àwọn wàhùn ayé àbí ọlọ́run ọba ni ọba alágbára ọba bí ọba ọ̀dọ̀ náà kì í dájọ́ tọ́jọ́ tọ́jọ́ gẹ́gẹ́ tó bá mú dájọ́ wá bẹ́ẹ̀ bá mú mi ìgbàlára lè bá nà. Ìjọ́jú yìí ni ìyàwó ṣe. Ọlọ́run bá ṣe ń sára mẹ́rin dára. Àwọn lọ́pọ̀ nínú àwọn ìlú ṣe pé bí ẹ̀sìn wọlé ní wọn lọ Wọ́n lè sọ wá àwọn tó ní mo iná máa ní olórí ẹjọ́ kẹ́sì. Ẹ̀rọ àmọ̀ ló bá wọ́n wà níta ní mọ́tò ìṣòro, àṣà àmọ̀ ìṣòro àwọn olórí títí tí wọ́n yẹ olórí títí kó dà yìí lọ. àwa tẹ̀lé ti rárá o ìjọ́rí ti gbọ́dọ̀ yẹ lọ ìjọ́rí ti wá ajá fúdó ìjọ́rí ti wá ajá fúdó ìjọ́rí ti wá ajá fúdó. àyùbá ẹ̀kọ́ ni. ẹ̀wọ́n ti yàn ló wá lẹ́yìn èyí ìjọ́rí tó bá a mú nínú ìlà nínú kẹ́ni tó fẹ́ kú tó fẹ́ kú. Ah! ẹni tó lè ṣe ó kẹ́ni tó lè wáyé báyìí ní ìjọba bá ti mọ̀ ẹ̀kọ́ rẹ̀ bá saya anak cuma mau wajib wajib mau wajib àwọn mẹwẹ ẹwà yẹn nínú wọn làwọn bá ti lè kó lọ òun tó òun náà lè dá àwọn tó kù nínú wọn yẹn sáwọn ẹni kan ní wọn kọ wọn dá yẹn àwọn mẹwẹ pàtó ní ẹni àyùkọ sáwọn ìdílé náà lè yorùbá àjọ ní kọ́mọ̀nà ọ̀gá wọn torí ká ní ní òun bá ti mú àníwò àjẹ́ náà bí ìbá fẹ́ pé wọ́n là máa wọlé àwọn tó kù láyé wọn lọ́wọ́ ìrùbá gbọ́ mi dé níbi máa ń lórí ìjọ nínú àtàwọn náà láyà làwọn àtàwọn náà láyà làwọn àtàwọn náà láyà tó lórí ṣé orí àpọ̀lọpọ̀ yẹn ló àwọn akọ́kọ̀ tó ní èèyàn ní wọn lé ṣé náà ilé ẹ̀kọ́ yàtọ̀ ìlórí rẹ̀ pé láyé bí ẹ̀yàn tí orí rẹ̀ pé bá ti ẹ̀kọ́ wò tó gbẹ̀gbẹ́ máa tó ní ẹni ìjọ rẹ̀ kò yọ̀ yọba mú ìjọ ní ìmọ̀ ẹni ìjọ tẹ̀ tó ṣé o ń pariwo bí ayé òwúlé lọ́wọ́ tó ti gbẹ́ ìgbà lọ́wọ́ torí ìlú tàwọn sẹ́wọ̀n gbogbo tó wáyé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ àwọn àtọmọ̀ ìyàwó ẹ̀ àti ẹ̀ هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من بلادهم بأول الحجر ما ظننتم أن تخرجوا وظنوا أنكم واقعون من الله فأتاهم الله من حيث لم يحمده وقذف في ọ̀rọ̀ ní mú wà òun ọlọ́run ọba àwọn tá a nábì lọ nílé àbànú gbéra pè wá bànú nàbí ọ̀rọ̀ ní bí jáde nílé ìwọ̀ èyí kọ́lẹ̀ ẹni wà nílé o mú wà òun ọlọ́run àwọn ọjà ìlànà ìlànà àbàrú òun ló dún àwọn nínú àwọn ààyè ìdáàbí gbọ́dọ̀ ní àbí ìdáàbí ẹlẹ́dín náà káfà lọ lọ sí àwọn ọ̀rọ̀. àwọn ìyàwó ti gbanínà bí gẹ́gẹ́ bí wọn àbá àgbà nínú àwọn sáráàfù sọ ọlọ́run ní wọn ò mú wọn jáde kúrò nínú ilé wọn. Ọlọ́run lòun mú wọn kúrò nínú ilé. fún àkọ́kọ́ àkùdọ̀ láyé. torí pé àkọ́kọ́ àkójọ nìyẹn àkójọ ní ìgbéra ìjà wọn. láàyè àṣẹ ara torí ikú wa àtàwọn tó lọ sáàárín àti àwọn tí wọ́n ń dùn wa àtàwọn bàbá àtàwọn àtàwọn ọ̀ya àtàwọn olùdó ọlọ́run padà tó ń lo wájú papọ̀ yóò ṣe ṣe ní ọ̀sẹ̀ yìí sẹ́ńpẹ̀ lọ́yà yìí. yóò máa rán bàtà láì lọ́rọ̀ rẹ̀ ọjà sí olùdó àìsíjọ́ ọjà sí alámẹ̀ yìí ìjọ ọjà sí ìgbà wọn dáadáa dáadáa lè lè lè lè lè lè lè ọlọ́run ní òní ni mo mú ajáde kúrò lé wọn lè àwọn wáyé ìṣáṣí fún àkókò àkọ́kọ́ láyé máa bọ̀ náà ní ẹ̀yìn ni wọ́n lérò pé wọ́n wọn lé àwọn òbí wọ́n

báwọn èèyàn kan bá di oṣù tí mi kan a bá ti bọ́ mu yóò tó gbẹ ká lọ́gbọ̀n tó bọ́ mu láyé la báà ló dà wọn á tọ́ pa báà tọ́ pa wọn ju àrò ìjọ parí lọ. látara bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ti pé olùsítáwọn ti kọ́ ni yọ ọ̀pọ̀ àwọn ìpá ìrìnàjò wọn ti dáhùn wọ́n wá rò ní pé omi yẹn yọ́gbà wọn kalẹ̀ lọ́wọ́ ọlọ́run àtòkù àtẹ̀lẹ́ ọmọ sálù mọ́ ẹ̀rọ ní wà lọ́rùn nù. àyẹ̀ òun bẹ́ẹ̀ ni àwọn odi ìṣọ́ ọmọ tí wọ́n máa wọ́n rò ní pé yọ́ pọ̀ fáwọn onídọ́wọ́ ìyá ọlọ́mọdọ́ ìyá wọn. فأتاهم الله من حيث يعلمون على جعل له الله عنه فأتاهم الله ọlọ́run ní ọ̀nà ọba ìdọ̀tí òun wá bá àwọn ní ṣáyé láti ìlú tó ti di pé lábẹ́ àṣáájú àdéhùn rẹ̀ mọ̀ nínú síwá gbogbo téèyàn máa ń rí òkú òun lágbára òun tẹ̀ ní aláyé èyí ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tó bá fẹ́ gbẹ̀dà mọ́. gbogbo nǹkan téèyàn máa ń tẹ̀sán ní àbùsọ̀rọ̀ ọ̀pọ̀pọ̀ tọ́lá rẹ̀ ká tọ́lọ̀ tó bá lè lọ́dún bí òkú bọ́ bẹ́ẹ̀. فأتاه الله من حيث لم يحتسب. الله أبدا الله أبدا من إنه ليرو wàkọ̀ọ̀dá àti àwọn ní àwa du ìpayà sí wọn kan tí o bá ti ìpayà báyìí ti dé ìlú ìṣeré sá ẹni tí ìlú wọn ti dé ìwọ̀n náà lọ́wọ́ ìtọ́wà yìí tí o bá ti dé wọ́n ní wọ́n ń yẹ̀ àwọn ayé àwọn ayé wọn wájà àwọn ọmọ ọmọ rẹ̀ ni wọ́n ń yẹ̀ wọ́n.

ìwé yóò tó kakọwọ torí ìpayà ẹni tí kíra máa tó torí ìpayà ẹni tí yóò tó pa torí ìpayà gbogbo kakọlé kakọ tó wáyà náà máa torí ìpayà ayé ẹ̀kọ́ ah, lọ torí bọ̀dọ̀ wáyà nígbà tó yà wọ́n yà lẹ́wọ́ ìmọ̀ àbájú nàìjíríà níwọ̀n ìwà ká ìgbẹ́ni à ìgbọ́dọ̀ ìgbọ́dọ̀ àyè àwọn èèyàn ń bẹ ní nàìjíríà lọ́nà àpá àdéhùn.

tí ọba lọ́lọ́pàá ń lò lọ ìgbà wo ti di lẹ́nu lẹ́nu náà máa ń gbà yìí bí ni àwọn ọlọ́pàá kà lọ́mọ ìwé yàrá náà káàkiri ọlọ́pàá ọlọ́pàá ọ̀nà ẹbí òdi ọlọ́pàá akọ́ni àdúgbò náà ń gbóòkì òbí ọ̀rọ̀ ta nìyẹn ọ̀nà ìrẹ́rù ìpayà ṣùgbọ́n ẹlòmí ń bẹ ẹni kákọ́ wọlé ẹni akọ́ wá alọ́ àbí lọ́kàbà yẹn ọwọ́ àtijọ́ ẹni lé àwọn ọ̀hún gbowó lọ́wọ́ ẹ̀ bó bá bá a lò ní ti ilé tó yẹ kọjá kọ́lẹ̀ rántí ètò lẹ́bàá bẹ̀ kí ló ní ojúbọ wa wọn ló kà. àwọn akọ ìlú mọ̀ jọ́ máa lẹ́yìn ní wàá fi wọn ní kọ́kọ́ ìlú ní ìlú ìlú ìlú ìlú. ó di fún ẹ̀kọ́ àwọn jàdá ìwọ̀ ẹni jàdá ìwọ̀ ọ̀hún àti ikú tó ní lọ títí ń rẹ̀ tó lọ́rọ̀ èyí àti jẹ́kújẹ́ wà kọjá fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀la ìlú jẹ wọn bá ìwà jẹ wọn yẹ kí sọlá ìwà jẹ ẹni ọlọ́run yẹ sọ bá ìwà jẹ wọn yẹ sọ ọ̀rọ̀ bá wà wọn iṣẹ́ tá a ṣe tí ó pa wà làwa ń bẹ ẹjọ́ tọdọ tọdọ yìí ó ní kí wọn kọ ọ̀la. ọlọ́run yìí ní ọwọ́ ara wọn ọkùnrin ọwọ́ ara wọn pàápàá. ọ̀rọ̀ bụ kan pàtó kó mọ̀ ní ara wọn náà ni wọ́n fi ń kí wọ́n ní ti tí ó sì lè fi padà táwọn ọ̀bá wá tú táwọn náà fọwọ́ wọn tú. gbogbo

من خالف أمر الله وخالف رسوله وكذب كتابه كيف يحل أو يحل به من بأسه المقضي له في الدنيا مع ما يستحقه له في الآخرة من العذاب أنا من قال الله تعالى: "أولم يسمعوا bá máa ń yàgbà àṣẹ ọlọ́run bọ́ọ̀lù ń pàṣẹ sí òṣìṣẹ́ ẹ̀rù àtúbọ̀tán àwọn láti di àtúbọ̀tán àwọn ọmọ yìí àwọn tí wọ́n ní orí tí wọ́n gbà pé wọ́n gbà wọn kalẹ̀ ẹ̀fọ́ wọ́n dájú tí wọ́n sọ alágbára

ìwà àdúgbò ti jẹ ya mú kó máa kéré níbi ọ̀rọ̀ pàmò ní ẹ̀yà lọ. Fáàdáàlì ẹlẹ́yìn ọ̀rọ̀ yẹn pàtàkì púpọ̀ ó tó di ọlọ́ọ̀ni fàádáàlì irú ẹrú ẹrú. Ìyá olè àtìtọ́ ẹgbẹ́ bá dídì ẹ má fi ìwòye ayé tí ó dènà ẹ má fi o fọ́fà yìí o. kéde sukuu torí pé tẹ́ ẹ bá wò yé tẹ́ wá wò yé pé àǹfààní díẹ̀díẹ̀ lọ́wọ́ àjọ yíyó àti ọ̀kan lórúkọ ọ̀rọ̀ láìsí lórí lọ kò nínú fífẹ́ ilẹ̀ ẹgbẹ́ sùn síbẹ̀ náà ẹgbẹ́ kọ bílíọ̀ lábá fún ọ̀la fún bẹ̀lẹ́ yìí. ọ̀la yẹn ó yẹ ká mójútó ká pòtẹ́kì èyí ọ̀pọ̀ṣẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ̀ wò ní wọn mójútó wọn àwọ̀lá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ onílọ́pàtàkì tí wọn kọ̀ wọ́lá ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ìjàpá àti ọlọ́run ńlá lọ́pàtàkì tí wọn wọn ọlọ́ni ẹ̀yìn tó ní bá dé bẹ́ẹ̀ lójú inú dẹ̀ ní àwọn ní ẹ̀mẹ́kọ̀ọ́ láti rí tó tẹ̀lé fún àwọn àti àwọn tí ń yẹrẹ gbádùn tí wọ́n ń gbá yẹ gbádùn àwọn ọlọ́rọ̀ ọlọ́gbọ́n àwọn tí wọ́n fi mọ̀ sí ìra ọlọ́ni àti gbogbo àti àdúgbò ìjọba wọn nínú pàdé ìbáwọ̀ kí lọ́ka dùdú ti gbà kí ni ìyá àgbà àìgbọ́n lọ́rọ̀ rẹ̀ àìrẹ̀spẹ̀tì lọ́rọ̀ àìbọ̀wọ̀ fúlàní àdúgbò ọ̀hánù lọ́rọ̀ ọ̀rọ̀ jáde láyé ọlọ́mọdé lọ́wọ́ ọlọ́mọdé àwọn olùlọ́rọ̀ rẹ̀. Ibi sọ̀rọ̀ wọn wá jáde ní ìyá àmà kábàbà ni ọlọ́run ti jáwé ọlọ́run ti jáde ọlọ́run bá àná ayélujára ṣe pọ̀ gẹ́gẹ́ dáadáa adáwọ̀ dáa ṣe náà ẹgbẹ́ wá níbi náà wọ́n tó àgbà tó lọ ọ̀rọ̀ àyìnbá ní lọ́dọ̀ àti kọ́ ìdẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ìbáàdà àyùbá dọ́là kájọ́lá kò wọ́n láàrin àkókò wọn sábà ní ìlú. ṣé wá ní kọ́ ìdà kan lẹ́ wípé àyùbá ìbáàdà kan sí àyùbá yìí a máa ń bá a máa lọ́la jù eléyìí tó lọ́la jù lọ sálàyé ìdílé nínú ìyá àwọn ọ̀kan ní ìwà ìgbà wa kò sí ìlú sílẹ̀ kó kò sí ìrìnàjò ọlọ́run ní ẹ̀rọ ẹ̀sìn tó wà lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ní ìdára wọn sọyẹ sọyẹ ṣùgbọ́n ó ti wá jẹ́jẹ́ àkùrá ni wàá máa jẹ́ báábí àwọn àkùrá àbùkù wàá máa jẹ́ mọ̀kúndú sọyẹ. ṣùgbọ́n ká wá wà lórí ìlú ká wá mú kí wá dá kùránì ẹ̀dẹ́ ti kó lórí wá mú ká kùránì. sálàyé mi ti rárá àyàn kúrú mi ní ilẹ̀ fáájú kí ni wá wà nínú ìpínlẹ̀ ó wá ní kùránì ní àkáàtù ọ̀dà tó wà mú ká kùránì àdúgbò ìjẹ̀kọ̀ yìí àrọ́ mi ní ìlú à yìí àwa sọ́nà ẹ̀sìn àmì ìkọ̀kẹ́ ìlú ka kura ní ìlú lọ́dà tó ṣe àdúrà ọjọ́ ọ̀dọ̀ para fún mi ó jẹ́ tó tó yọ èdè lánàá wa tó lè ṣe káyọ̀ ẹ̀ para fún mi. ṣé ọ̀rọ̀ mi lè wá bẹ́ẹ̀ náà wá ní àwọn àgbáwò wa wà lè gba àgbáwò ní ẹ̀yìn ìlú ìlú ọ̀nà rẹ̀ bí ìgbà wa ṣe wọ́n bá ní wà á kà á àlùfáàjọ wa ní bí ìjàmbá sáré ẹ̀rọ wa ní ìlú rárá mo rò pé kí ni ẹ̀kú yà wá mo sì yà wá wọn. ìdílé mi rẹ̀ ìyàwó mi ní ìlú ẹ̀rọ mi. Ojú bó kura ni. Nígbà tó ti wá ní ẹyẹ gbogbo lọ́rọ́ ìjà. Ìdílé ẹ̀rọ mi bá wà yẹn. àfẹ́fẹ́ bíbí níbi rẹ̀ ní mo bí ọ̀sọ̀ ọlọ́dọ̀ gba kùránì mi. náà ìbéèrè kejì wà á lóyún sọ̀rọ̀. kò sílẹ̀ ẹ̀jọ̀ bóyá ń bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ ọkọ̀ àbí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ìlà ọ̀sán tó kùnà ní ní ìlú ọkọ ti gbà ọkọ ti ní gbọ́dọ̀ lórí ilé yóò àmọ́ wáyé ọdún <laughs> adéwò ọdún ẹni ayé ọlọ́pàá ọmọ wọn wà nílé ẹ̀kọ́ káàkiri wọn bá tẹ ọdún yẹn ọlọ́pàá ìdájọ́ kan náà ẹni kẹfà àwọn ènìyàn àwọn ẹgbẹ́ mi ò sáré ẹgbẹ́. èyí náà jẹ́ àwọn ilé ṣe wá láàmú ṣe wá láàmú ṣe wá láàmú kálọ̀ wá láàmú ọwọ́ láàmú ló gbà fún àmì ẹ̀kún náà ọ̀rọ̀ wá ọ̀rọ̀ ẹni tí ọba mú dákẹ́tì rẹ̀ kí ìdílé mi ò ní náà ló padà nínú. bàbá lè má ẹ lè má òbí gbàgbé ẹlẹ ìgbẹ́jọ́ náà yìí ń bẹ alùpùpù ìgbẹ́jọ́ olùkóró ń dáhùn bẹ́ẹ̀ ló máa yájú. ẹ̀yọ́ máa kú ní pápá lórí ìlà tó ọ̀rẹ́ àti gémù ẹ̀yìn wá kíkà tó wù. alágbára alágbára ó sì kó bàbá òun agbára tó sì pé ẹgbẹ́ agbára rẹ̀ ó bù. ó ṣe bọ́ọ̀lù yìí tẹ̀ yàrá yìí fi ọ̀nà yàrá yìí kàyé màá ń gbé ọ̀nà yìí bẹ́ẹ̀ lè gbé lórí gbẹgbẹ láyé àná. Amen súra táà ń bí mú táyọ̀ wà bá ń sọ yáyà rẹ̀ báyìí má yẹ wò ẹ̀sìn kárí sọ́ba mo bí ojú fún yàn kúrá ní ìdí ẹ̀yìn àmà yẹn ti gbé òkú jọ lórí ọjọ́ bí ọ̀sọ̀ fáwọn ọ̀sọ̀ ọ̀sọ̀ fáwọn àwọn àdàlà àgbà àgbà tó ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀ bá ń dábàrà sílẹ̀ ẹ̀ nígbà wọn bá